bàgẹ̀bàgẹ̀ báyìí látún balẹ̀ sórí ètò yín tẹ́ ẹ ti ń gbòdèdè tẹ́ ẹ ń dúró dè <laughs> ètò bó ṣe ń lọ ní abala tá a ti máa ń bójútó ìbáṣepọ̀ ìfẹ́ ẹ má wàá gbàgbé bá a ṣe máa ń sọ fún yín wípé ètò eléyìí ó ṣe kí ni ó kún wọ́ tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ rèé tẹ̀yìn ń wo ètò yìí orúkọ mi náà ni Akànní ọmọ Gbàdàmọ́sí tí gbogbo ayé pè ní k the lecturer ọmọ akínjẹ̀gbìn gbàsẹ̀ ní mímòjé ọmọ ẹlẹ́rìn ẹ káàbọ̀ sórí ètò ẹ má gbàgbé pé ẹyẹ òṣèkínni kò kì í fi apá kan fò tí n bá ti dé orí ètò báyìí mo máa ń ṣe kí ni máa mú dání ni tẹ́kọ̀mọ̀ kó wà ń bí. ẹyin tèmi bá wọn ni ò ṣe wá ébà lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ṣe wá bó ṣe lọ ṣáà ètò yẹn a lè máa fún yín lóríṣiríṣi ní ṣá ẹ bó ṣe lọ ṣáà ètò ṣáà ni ètò yẹn ó gbàgbó gẹ̀rẹ̀gẹ̀gẹ̀ ah. gẹ̀rẹ̀gẹ̀gẹ̀ ìyàwó mi ti já ó yá. ayé lólùfẹ́ bó ṣe ń lọ báwo ló ṣe ń lọ lọ́ọ̀dẹ tí nítorí bó bá ṣe ń lọ lọ́ọ̀dẹ tiwa làwa máa ṣe kíni a máa gé fún yín back to back ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé táwa bá ti dé báyìí àti dé bá ṣe máa ń dé tí èmi kọ́ta bá ti dé báyìí ọ̀rọ̀ dé táwọn ah, àṣẹ tẹ̀lé ní òkè ṣe wòlíì o ayé lólùfẹ́ bá wa fìdílé nǹkan nítorí pé ètò tèmi ó máa dùn ó máa lárinrin olúwàbùsáyọ̀ mi ọmọ sùlẹ̀mọ́ lórúkọ tèmi èmi lọ́mọ abẹ́rẹ́ mẹ́ta àṣàgá ìkankan ìkan nìkan àwọn yòókù ńlá fi ràn gbàṣọ èmi ahéré owó bọ́dọ̀ làwọn bójú ńlẹ̀ bàbá tóbi mi lọ́mọ èmi nílé òsùn làpẹ́lẹ̀ kùlé onílé bó pẹ́ títì bó pẹ́ títì òòrùn amú onílé lọ. ẹ wo lórí ètò bó ṣe ń lọ lẹ́nìí gangan aṣọ kùtùpáwù lórí bó ṣe ń lọ o gangan aṣọ kùtùpáwù lórí abala ìfẹ́ o gangan aṣọ kùtùpáwù lórí abala ìbáṣepọ̀ gangan aṣọ kùtùpáwù. ẹ fi kalẹ̀ sí nítorí pé lórí ètò lẹ́nìí gangan sọ kùtùpáwu ó yẹ máa bá wa kálọ ibà àfọ́bà aláwùrábí tó jẹ́ ká tún dágbére lọ́sẹ̀ tó kọjá ta tún fi lè wà ní ọ̀sẹ̀ yìí ibà ọba àwọn ọba ibà gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣáájú apèdè lónìí ibà aláṣẹ àtolùdarí iléeṣẹ́ yìí Orísun níbi tí a ti máa ń gbé àṣà níyì ta ti máa ń gbé àṣà lárugẹ ẹ ṣe àrọwọ yín bẹ ṣe ń kàn sí wípé ká máa ṣe kíni ká máa tẹ̀ síwájú a tún ti dé lónìí ni a tún ti balẹ̀ bàgẹ̀ ká tún wá ṣe kíni ká tún wá fún yín jẹ àmì má gbàgbé wípé kó tó di pé a wá bọ́ ságbá ọ̀rọ̀ kan kí la fẹ́ gbéyàwó lẹ́ni ìsáyọ̀. ó náà ní ìbáṣepọ̀ láàrin. máì tí ì bẹ máì tí ì bẹ kí ló ń ah, ah, ṣe ẹ ẹ wo bó ṣe bó ṣe tì mí sí. ẹ sáré ẹ sáré lọ pe àwọn tó ti bọ́ ta yẹn pé kó máa ṣe kí ni kó máa bọ̀ wá jókòó ẹni máa ṣe kí ni ó máa ta lẹ́nu ó máa <laughs> ah! wọ́n gbọ́dọ̀ mí ìṣe ẹ̀ wọ́n gbọ́dọ̀ mí ìṣe ẹ̀ kó wá tó di pé wọ́n wọlé dé ẹ máa fún ilé ìjẹ náà àwọn ọ̀rọ̀ yorùbá kan wà tá a máa ń gbéyẹ̀wò mm. kó tó di pé a wá sọ ohun tá a mú wá lénìí kí la fẹ́ gbéyẹ̀wò lénìí ọ̀nà lọ̀rọ̀ àgbà àwa mm. ṣe kí ni àwa bá yín fẹ́ lójú ẹ̀yin wá ṣe kí ni ẹ̀ wá kọ́gbọ́n bẹ̀ mm. kí ni tá a mú wá lénìí òun náà ni pé njọ́ tá a bá gbìn kọ́ là á ka ìjọ tá a bá gbìn kọ́là ká. ṣé ó ṣeé ṣe ni. láyéláyé. Ah, ah, ẹ jẹ́ ká kọ́kọ́ wò ó ní kọ́là ká ẹ jẹ́ àmú nísàn bó ṣe wà lórí ọwọ́ yẹn pé kákan tiẹ̀ sọ pé Yorùbá ló sọ o ìjọ tá a bá gbìn kọ́là ká ẹ jẹ́ ká ríra gẹ́gẹ́ bí àgbẹ̀ hmm. ṣé kò sí nǹkan náà mi ò tí ì rí àmọ́ gẹ́gẹ́ bí ibùsùn ayọ̀ ṣe mọ̀ pé àwọn máa ń dó mọ̀ ń bọ̀ wọ́n máa ń dó sẹ́ǹkù lélé onílé tó ní ilé bá ti wá sùn wọ́n máa ṣe kí ni wọ́n wá bọ́ bẹ́ẹ̀ mi ò mọ́ tọ́jú kò yé mi o ṣùgbọ́n ní èèyàn gidi tí ò dó sẹ́kùlé onílé kó nílé sùn o ẹ̀gbọ́n mi tẹ́ ẹ bá gbìn kó jẹ́ ìrẹsì ni ohunkóhun tẹ́ ẹ bá ń ṣe tẹ́ ẹ bá gbìn ṣé ọjọ́ ìlú máa wù ní irọ́ o kí là ń gbìyànjú àti sọ ni wípé àwọn iṣẹ́ tẹ̀ ń ṣe tẹ̀ ń retí èsì ní wàràǹwérè. Hmm, àìní sùúrù tẹ̀ fẹ́ ní sùúrù ẹ mú sùúrù ẹlòmíì ti ń pariwo ah, ọdún ìdẹ̀ ti ń lọ nìyẹn o ṣé mi ní nǹkan ṣe báyìí ṣé mi ò ní lọ dọ́gbọ́n sí báyìí. lọ́lọ́dọ́gbọ́n sí kọ́tẹ́. sọ fún wọn. lọ́dọ́gbọ́n sí kọ́tẹ́bọ̀. lọ́dọ́gbọ́n tẹ́ntẹ́bọ̀. ó ọlọ́run ò ní jẹ́ kí gbogbo wa tẹ́ ṣùgbọ́n bá ń sọ náà ni wípé ìjọ tá a bá gbìn kọ́ là á ká ọmọọṣẹ́ tó bẹ̀rẹ̀ iṣẹ́ ń jẹta kí wọ́n máa ní mo fẹ́ máa gbéra gáàsì mi rẹ́ ní gbéra gáàsì kí wọ́n máa gbéra gáàsì ṣògo àbí mi ò rẹ́ ní gbéra gáàsì kí n máa gbéra gáàsì sọ́jọ́ ọmọ táyọ̀ ẹgbọ́ <laughs> ẹgbà mi ọjọ́ tá a bá gbìn ó yàtọ̀ síra wọn ọjọ́ tá a bá gbìn òun kọ́ là òun kọ́ là ìyẹn ni pé ẹ máa mú sùúrù ń ṣẹlẹ̀ ń kọ́ ni ẹ mú sùúrù ọmọléèwé mu sùúrù ẹ̀yin obìnrin obìnrin hmm? ọkùnrin obìnrin ní sùúrù mídòmídò. jẹ́ ká máa ṣe lórí àmì ní sùúrù ọkùnrin rédòré. ní sùúrù. mídòmídò. obìnrin. rédòré. mú sùúrù. mídòmídò. njọ́ tá a bá gbìn. rèmídòmí rèmídòmí. <laughs> ìwọ ọ rẹ pé lẹ́jọ́ rẹ̀ lè rí. tí lẹ́jọ́ fẹ́ set exam bá fẹ́ set exam ó máa gbà wọ́n bí kọ́ wọlé. tí wọ́n fara balẹ̀ máa tu. ìjọ tá a bá gbìn. ìjọ tá a bá gbìn. rèmí rèmí dòmí. kọ́là á ka mi rẹ mi dò mi rẹ. Ah. ẹjọ́ lólùfẹ́ wa èyí náà látún kọ́kọ́ mú wa ní abala bó ṣe ń lọ ìyẹn ní abala ìbáṣepọ̀ hmm. ìfẹ́ lórí ètò bó ṣe ń lọ. mo lérò pé ìyẹn náà ti tó ká wá bọ́ síbi kí la mú wá lè nínà kí la mú wá lè. Eh, ìbáṣepọ̀ náà ni ìbáṣepọ̀ hmm. ìfẹ́ láàárín oníṣòwò àti oníbàárà. Hmm, ìbáṣepọ̀ ìfẹ́ láàárín oníṣòwò àti oníbàárà. Ah, ṣe é rí pé kò sẹ́ni tí ó kàn gbogbo wa pátá ló kàn. torí tẹ́ ẹ bá jó níṣòwò mm. ẹ jó níbàárà. bẹ́ẹ̀ni tẹ́ ẹ bá jó níbàárà ẹ jó níṣòwò. ẹ tún máa wò tẹ́ ẹ bá tún máa jó níṣòwò ń bì kan ẹ tún máa eh. jó níbàárà nígbà kan náà. gbogbo pátápátá ló bá wí. ṣé ẹ ti pè wọ́n kán wọlé wa wọ́n ti wọlé ọ̀yà <laughs> lónìí níta máa máa gbéyẹ̀wò náà ni ìbáṣepọ̀ láàárín oníṣòwò àti oníbàárà <laughs> bóyá tá a bá wá padà dé bóyá kí ni. ó gẹ̀gẹ̀ gbẹ́mi. yọ̀rọ̀ sókè let's go there.